والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كيف تسمى اللهم بلغ وصيص النبي محمد صلى الله عليه وآله وسلم يعني gbogbo àwọn èèyàn ọmọ anabi muhammed sọlá àdìsẹlẹm ọfíìsì ìránṣẹ́ rẹ̀ òpin àwọn anabi aṣíwájú fún gbogbo ránṣẹ́ ó lè bá jẹ́ pé iná ìlẹ́ni tó lọ́wọ́ bá yóò sọ àkùránì kalẹ̀ fún ọlọ́run ṣe bẹ́ẹ̀ ó sì ṣe lẹ́ni tó ṣe pé ẹni tí máa pinnu ẹ ṣe ojú ọ̀nà ọlọ́run ìmálẹ̀ àtùpà tí ń tẹ ìmálẹ̀ fún gbogbo àgbáńlá yìí afúnni ní ròdùnú fún àwọn tó bá tẹ̀lé tọ́lọ́ olùkìlọ̀ fún mi fún àwọn ẹni tí wọ́n bá kọ́ tí ikún tán kọ̀ láti tẹ̀lé àṣẹ ọlọ́ ìlànà ànábì rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ọlọ́run ẹlẹ́dàá wọn wọ́n wá sí àwọn sàhábà fún ànábì yìí ó fi wọn ó fi wọn pẹ̀lú ẹ̀ àwọn jẹ́ni tó ṣe kí ọkàn rẹ̀ dá ọ̀dà ti kejì lẹ́yìn ọkàn ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ni tó ṣe pé aṣojú ńlá fún ẹ̀sìn Islam ní gbogbo orí mẹ́rẹ̀ẹ̀rin ayé ọ̀dọ́ wọn lágbàá tààfin mal Qur'an ọ̀dọ̀ wọn lágbà tààfin ma sunna nabi sallallahu alayhi wa sallam àwọn sàhábà yìí gbogbo wọn pátá ẹni àpọ́nlé ẹni ọ̀wọ́ ńlá ni làwọn sàhábà yìí jẹ́ ọ̀ràn yẹn ni ló jẹ́ lórí wa ká bo ìwà wọn fún wa ká fọwọ́ wọn wọ̀ wọn ká fi àyè wọn eléyìí lọ́gà tó lóòrìn kàfi fún wa nítorí gbogbo bó ti ṣe léwu káwọ ọgá tó ká nága tó a lè tó àwọn sàhábà yìí torí ẹ nínú gbàgbọ́ àwọn ahlu sunnah wal jamaa wọn kì í kọyìn àwọn sàhábà kiri wọn máa ń pọ́n wọn lé wọn máa ṣe àgbéga ayé wọn àti ipò wọn wọn sì jẹ́ ẹni tó ṣe wípé wọn máa ń tọrọ àlékún. ìyọ́nú ọlọ́run fún àwọn sọ̀hábà yìí nítorí ṣẹlẹ̀ láàrin wọn tó fagbọ́n mi sí mi ò tó ahlu sunnati wal jamaa wọ́n máa ń kó ahọ́n wọn ró níbi dẹ́sí tí ó wọ́n nítorí pé fìtínà ni tó lọ́wọ́ bọ̀ sọ pé kí wa kókó pa nínú ẹ̀ kí wọ́n á ló dé tá a máa dọ̀tí ahọ́n wa wọn máa yẹ sàhábà fún sàhábà wọn máa pa wọn lé wọn sì máa gbé wọn sí ààyè eléyìí tọ́tọ́tọ́ yẹ wọn kì í bá wọn jẹ kì í sọ̀rọ̀ wọn láì kéré tóbi ni sàhábà ń jẹ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ń buyì fún wa ń fọlá wa eléyìí tí ò ní sọ ni tó gbé wọn káwọn á mọ̀ gbogbo ẹni tó bá fira rẹ̀ tó fi ṣe ọ̀tá fáwọn sàhábà ọ̀tá rẹ̀ làwa náà gbogbo ẹni tó bá ní àwọn sàhábà lòkúta àdìgbòlù tó wọn máa rọ́ọ̀lù ọmọ kọ́ àná retí òun àní rọ́ọ̀lù lásán àtún rọ̀dànù sínú gbó àrọ̀dànù sójú àgbàrá kòmí ó gbé dànù orí ìdí ẹlẹ́yìí al Malik rahimahullah wọ́n ní ẹnìkan ò sí tí bíbẹ sọ̀hábà tí wọ́n máa jẹ́ ìbànújẹ́ fún ẹnìkan ò sí tí bíbẹ sọ̀hábà tí wọ́n máa jẹ́ ìbànújẹ́ fún àfàwọn kèfèrí gẹ́gẹ́ bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́yà wa ó ti ṣe sọ ní ìgbà tí ń ròyìn àwọn sọ̀hábà wọ́n ní liyaghiza bihimul kuffar wọ́n ti àwọn sọ̀hábà bó ti ṣe sin wọ́n yìí kó lè bá a máa fi wọ́n dárí bí àwọn kèfèrí kó ṣe àwọn sàhábà bó ti ṣe ṣe wọ́n yìí kó lè bá a máa fi wọ́n dáná bí àwọn kèfèrí torí ẹ̀ ọ̀sàhábà ọ̀rẹ́ wa ni wọ́n aṣíwájú ńlá ni wọ́n jẹ́ fún wa wọ́n ní ká fẹ́ràn gidigidi ni wọ́n lè anáhùn sọ̀tọ̀rọ̀ ọ̀nà wọ́n ọ̀màna ọ̀húnà àwọn náà ni ambassadors ti ẹ̀sìn Islam àwọn náà sì ni ẹni tó ṣe fọkàn tán fún ẹ̀sìn Islam. a fi àyè gba ẹnikẹ́ni láti máa wá fẹnu wa rọ́ọ̀fù nípa ọ̀kan nínú àwọn sàhábà èyí yìí wo lè jẹ́ nínú àwọn sàhábà anabi sallallahu alayhi wa sallam òní láti tasubbu ashabi la tasubbu ashabi la tasubbu ashabi fawalladhi nafsi biyadihi law anfaqa ahadukum mithla uhudin máa bẹ̀rẹ̀ balagha mudda ahadihim wala nasifa. ẹ má àwọn sàhábà mi ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mo fi ọlọ́run ọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra tẹ́nìkan nínú yín tó bá náà tó lọ́wọ́ gold tó fi ṣe sàrà tó fi ṣe rere sójú ọ̀nà ọlọ́run kò ní kan eléyìí tí bá fi tọrẹ bẹ́ẹ̀ múdù kan kò tí múdù wọn sọ kí ni pàtó ní sàhábà náà fi ṣe sàrà kan ìyẹn ni pé kò bá jẹ́ rì kò bá jẹ́ pẹ̀ kò bá jẹ́ gaari kò bá jẹ́ pẹ̀ ó lè gba aládàá múdù kan sàhábì àmbọ̀sibọ̀sì ó lè gba aládàá adájí múdù àmbọ̀sibọ̀sì kò gba aládàá múdù kan tó afẹ́lẹ́ yìí àfi sọ̀rọ̀ ti síwájú dánilẹ́kọ̀ọ́ aló náà ní pẹ́ńtó bá ní ìbéèrè kó ṣe ṣùgbọ́n táwọn sàhábà kan pa pápá jùlọ lórílẹ̀‐èdè ibi táwa wà á rí i pé pọ̀lọpọ̀ sínà ọ̀pọ̀lọpọ̀ rúdù náà ló ti tàn ká ó ti di tọrọ fọ́nkálẹ̀ láwùjọ wa á rí nínú àwọn ẹni tá a jọ jẹ́ ọmọ orílẹ̀-èdè kan náà tó yẹ pé àwọn ọmọ àbúrò àwọn sàhábà ni bíbú sàhábà làwọn fi ń sẹ́sìn bí àwọn ṣíà akhzahumullah ọlọ́run bá kó túnbọ̀ dojú tì wọ́n àwọn sàhábà kọjá ẹni tí èèyàn máa yẹnu sí sàhábà kọjá ẹni tí èèyàn kàkù nítorí pé hum sufarauna wa umanahuna wa umanauna tá a bá fi àyè sílẹ̀ fẹ́nikẹ́ni láti máa bẹnu àtẹ́lù wọn bá wọn jẹ́ eléyìí ó ṣe sábà bí wọn máa bẹnu àtẹ́lù alukur'an wọn sì máa ba alukur'an jẹ́ torí di eléyìí eléyìí jẹba nítorí wọn á níbi èrè kò sí. aleykum salaam wa rahmatulah. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n irú ìbéèrè yìí náà ni gbogbo mùsùlùmí gidi máa ṣe nípa tó gbàdá ti mọ̀ fáwọn èèyàn yìí wọ́n sọ pé alukur'an ti ń bẹ lọ́dọ̀ wa ti ń bẹ lọ́dọ̀ àwọn ni wọ́n sọ pé súnà ni àwọn ò lè gbàgbọ́ wọ́n ní gbogbo sàhábà ti di kèfèrí fọmẹ́dẹ̀ ọ̀bẹ́yìn náà náà kí ni tó pa á pọ̀ pẹ̀lú ṣùgbọ́n àwọn èèyàn tó wà lé ayé wọ́n á pàdé àwọn olùmọ̀ nínú wọn wọ́n pè wọ́n kèfèrí ìdínú tá a fi pè wọ́n kèfèrí a lè rí èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ti dájọ́ kèfèrí ni wọ́n ṣùgbọ́n kí wọ́n péjọ kẹ́nu wọn kó lórí pé kèfèrí làwọn èèyàn yìí wọ́n ti kó nu Islam wọ́n àti ìrìsè gẹ́gẹ́ bí ṣe nípa ti àwọn Qadiyaniya àwọn Ahmadiyya ẹnu wọn ti kò lórí báwo lè kó fáàrù wọn tó kí ló dé tí ẹnu wọn kò lórí àwọn ilé àtàwọn àtẹ̀yìn náà à ń béèrè kí ló dé naam aleykum salaam ẹjọ́ ṣe máa ẹsẹ̀ ájì là ń lọ sí o ẹsẹ̀ ájì là ń lọ sí o Iran àti rẹ́gbẹ̀ là ń lọ sí o nítorí pé àwọn àwọn ta ìwọ́de fún ẹ̀sìn ìwọ́de ju gbogbo ẹ̀sìn táwa sí lọ lọ́dọ̀ wọn wọ́n sọ pé àsìkò àti ṣe sọ̀láàtì ò ti àsìkò àti yọ zakati ò ti tó àsìkò àti ṣe sùyàmù kò ti tó àsìkò àti ṣe hajj kò ti tó ńgbà wọn ni ó tó ẹ̀yin olórí ibú ọ̀dà lọ́dọ̀ yín wọ́n nígbà tí mahadi kan bá di mahadi rọ́ mahadi rọ́ torí mahadi rọ́ làwọn retí lọ́dún ìgbà tó bá di torí àwọn ní kúránì kan tó ń pè ní mọ́sáfù Fátímà mọ́sáfù Fátímà báwọn so ètò abanilọ́kànjẹ́ nípa àwọn ọmọ kan ti ń bẹ níìsì àtúnrí wọn náà ọmọ Yorùbá náà táwọn náà tún gbé kíní kàtá lórí social media tẹ́fí ń dìfẹ́ǹdì ṣíà tẹ́fàgọ́tẹ̀ sọ̀rọ̀ nípa aburú tó wà nù ṣíà káwọn èèyàn sọ́ra fún wa wọ́n máa try láti sọ pé àwọn kan ni wọ́n bá wí àti pé níta sọ wọ́n parọ́ ṣíà ni nígbà ni wọ́n di ṣíà tó fi mọ̀ pé wọ́n parọ́ mọ́ ni àbọ̀ ọ̀dà kàmù torí ẹ̀ sọ́ra fún àánú kọlọ wọn kọ máa sì wà lọnà náà aleykum salaam. wọ́n ní arọ tí ò lẹ́sẹ̀ tí ó fi rìn pẹ́pẹ́ rírà ló ń rà sọ́ràn yẹn ni kò lọ sí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni yọ lọ sí mọ́ṣáláṣí mọ́ni nítorí tí wọ́n bá ní wọ́n pín owó yọ rà lọ náà tó nítorí yọ lọ sí sọ́láàtì wọ́n àti wọ́n kan sọ́láàtì lẹ́tọ́ yẹn sọ́láàtì jẹ́ yọ lọ sọlá naam aleykum salaam. ṣé ọtọ lábẹ́ òfin Ọlọ́run kí máa mú kó dọwájú imam kọtọ òfin Ọlọ́run sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi wọ́n fi imam sí iwájú kẹ́ ẹ lè máa wà òkọ́sí rẹ̀ fala tataqaddamu alayhi ẹ má gbọ́ àrùn máa lọ. ẹ gbọ́dọ̀ sẹ́ńtì yóò ṣe kó tó ṣe ó dìgbà tó bá ṣe tiẹ̀ tán kẹ́yìn tó ṣe tiẹ̀. lórí àwọn sàhábà sọ pé náà máa ń ṣe sọ̀láàtì lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam nǹkan táwọn bí ń ṣe lọ́wọ́lọ́wọ́ àní ṣe ó dìgbà tó bá dákẹ́ tó bá dákẹ́ pẹ̀lú takbir at Allahu akbar ó dìgbà tó bá dákẹ́ ọ̀hún ká tó lọ rùkú Allahu akbar ó dìgbà tó bá dákẹ́ ká tó lọ forí kalẹ̀ Allahu akbar tó bá dákẹ́ ká tó gbórí sókè so bẹ́ẹ̀ ni torí kéèyàn imam má síwájú rẹ̀ pẹ̀lú sẹ́ má síwájú rẹ̀ náà bí tó dúró sí eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ sọ̀rọ̀ wọn jù kọtọ́ka dúró níwájú imam kọtọ́ka dúró níwájú imam imam Malik rahimahullah àwọn sọ pé bá imam kò tó burú kó bá sọ láti mọ́sálásí kún kò lè imam lọ́dọ̀ Malik ọrọ yẹn rara, rárá ọ̀dọ́gba rárá nítorí pé imam à ń wá àwòkọ́sí rẹ̀ ní tí yẹn ti wà àwọn olùmọ̀ tí wọ́n sọ pé dandan àfikà dúró lẹ́yìn imam wọ́n ní tí gbogbo àyè bá ti dá lẹ́yìn imam tí wàá sáyè má ní gbogbo bí tá a lè pè lẹ́yìn imam àfi lágbọn awájú imam tó sì jẹ́ pé sọ̀láàtì tàbí bíi sọ̀láàtì jẹ́nẹ́àzà bíi sọ̀láàtì jùmọ̀ bíi sọ̀láàtì láyídẹ́yì ajẹ́pẹ́ àlè dúró níwájú imam nígbà náà à ń ṣe sọ̀láàtì sókùlà àbá ń ṣe sọ̀láàtì jùmọ̀ àbá ń ṣe sọ̀láàtì láyídẹ́yì àlè dúró wájú ìmáàmù nígbà tí ọba ti sáyè ní ẹ̀yìn ìmáàmù ìgbà yìí láwọn aṣọ kókò sáyè lẹ́yìn ìmáàmù bí mo lásì ń finish níbi òní òtó sáyè lẹ́yìn ìmáàmù ẹ máa tó lọ ni ẹ máa tó lọ máa tó lọ express máa tó la pé ayé ti wá tẹ́ńbẹ́ náà gbẹ ti a pé pé ní haram kò síbi àtìlẹ́ tí wọ́n á bí imam ní haram kò sí kò síbi tí wọ́n ti dúró láram tẹ́lẹ̀ tí wọ́n á bí imam nítorí pé ní haram tó bá pé haram al-Makki nígbà tí wọ́n bá tó wọ́n bá tó yìí ká kàá bàbá yìí nǹkan tó jófin ni pé agbọ́bi tí ìmáàmù dúró ń bì ẹnìkan ò lọ wájú ẹ̀ àmọ́ gbogbo àyíká yòókù ọba àdúró níbi tó ju ibi tó ìmáàmù wà níbi tí ìmáàmù dúró lọ kò sí wàhálà mẹ torí rẹ ò lè dúró wájú ìmá torí ẹlẹsẹ tí ìmáàmù bá dúró báyìí ní haram ti Mẹ́kà ẹrí tí àwọn ọlọ́pàá tí wọn máa lé àyàn tó bá ti fẹ́ dúró níbi tó jẹ wájú ìmáàmù ya hajj hajj ta'khir ya hajj máa lọ sẹ́yìn ya hajj àbí òye wa tó kò lè tètè kó dúró síwájú ìmáàmù bẹ́ẹ̀ so gbogbo bí yókù tó bá ti dúró ò lè wà níwájú ìmáàmù láéláé. sọ eléyìí jẹ́ àti wájú pé haramu anabi sallallahu alaihi wa sallam ó tún lè dún wájú imam nítorí pé imam wà ní káàkiri mọ́ṣáláṣí ni imam wà ní rubish síwájú mọ́ṣáláṣí ọ̀rọ̀ àwa ibi tó wà wá sẹ́yìn díẹ̀ yé sáré ògiri gángan ẹ̀hìn ọ̀rọ̀ àwa sẹ́yìn díẹ̀ nítorí pé ti agbọn wájú nítorí gba mọ́tò ọwọ́ àmbẹ̀ wọ́n yóò so lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n ń ṣe lẹ́yìn nítorí gba mọ́tò wà wájú mọ́ṣáláṣí níwájú mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wa sallam déédéé ẹ̀yìn tó lè gba mọ́tò wà ní ìmáàmù wa wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n lè fẹ́ gbòkú wa tí wọ́n fẹ́ ṣe sọ̀látù jánásà sí la agbọn wájú tí wọ́n ṣe tó lè gba mọ́tò ni wọ́n kó àwọn òkú yẹn sí ibẹ̀ ni lè má mọ́tò wá ṣe sọ̀látù jánásà tọ ó sì tún ní pé mọ́sálásí ànábì náà sallallahu alaihi wasallam kò bá àjàgbọ́n bí báàbò sàlámù bì ló ti dúró àbágbọ́n báàbò jibril lọ́ba ti dúró ó rí sẹ́ni ti gbá àwọn àmì kan síbẹ̀ pé ibi ni dédé ẹ̀yin imam mọ́tayọ bí kọ́ mọ́ba lọ dúró níwájú imam wọ́n á sàn kọ́ ní gbogbo èdè ayé abẹ́yẹn ò rí ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam Yusuf ẹ̀yìn ò rí onítọ̀ bá ti lè kọjá àbí sáfàmì sí ń gbàgbé ẹ̀ ò ní sọ̀lá tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin torí ẹ̀ ká máa tó wájú imam kọ̀sáyìf kọ̀sáyìf àyàfi tí gbogbo àyè bá ti há lẹ́yìn imam à ń sì ń ṣe sọ̀látùl jánásà àbí sọ̀látùl jùmọ̀ àbí sọ̀látùl ìdẹ̀yì náà. aleykum salaam salaam. kìí ṣe lẹ́yìn fatia ni ó dò yọ ka fatia ọ̀ka súra lẹ́yìn rẹ̀ yọ adakẹ́ lẹ́yìn tó bá ka súra yẹn tán kó tó eléyìí lọ́wọ́ anu sunna anabi sallallahu alayhi wa sallam kíkẹ́ lẹ́yìn bá ka súra tán ni yọ díẹ̀ ni o bí ìgbà tó ṣe pé mímí tí mo mí kò balance pẹ̀lú kí ó n ìtumọ̀ ti dákẹ́ ẹnì kẹ́sì pé ọ́ dákẹ́ purposely kí lọ́kàn ọkọ̀ fàtẹ̀ ọkọ̀ fàtẹ̀ bí wọ́n lọ lose mo rò pé gẹ́ẹ̀t dínú sísọ ààbà mọ̀tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam la'allakum taqra'una khalfa imamikum bẹ́ẹ̀ máa ń ka tó lẹ́yìn ìmáàmù yín ni wọ́n ní haddan ya Rasulullah àsúrékè. anábì tún àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ máa fi fàtẹ́ ànìkan. so sahabi sọ pé òun ha tí ànábì máa dákẹ́ láyè méjì nù sọ́láàtì tẹ́wọ́ bẹ̀rẹ̀ sọ́láàtì tẹkpírọ̀ tilẹ̀ fam kótó di kókè fati àmàdàkẹ́ níbẹ̀rẹ̀ sọ̀lá àwọn olùmọ̀sọ pé tó bá lè tètè ké fati àti ẹ̀ náà ń bẹ̀ yẹn àwa wáyé ni kò sí tọ́kẹ́ ìmọ̀ pẹ̀lú pòkè òkè because everybody is fighting for his own right bàbá wọ̀ ké bàbá wọ̀ ké wọlọ́mà ọkọ̀ gbára gbóná ni wọ́n sì ti sọ fún wa pé la salata liman lam yaqra bi ummil kitab torí ẹ̀ tí màá bá ti bẹ̀rẹ̀ dùn áwọn lè tẹ̀sà torí pé àdúrà yìí gùn wọ́n tètè sí tọ́ṣọ̀t ó tètè ka pátí àti ẹ̀kú tó di kọ́ dẹnu lé pátí àti ẹ̀ eléyìí ò sínú jẹ́ máa sọ pé ìyapa sí imam nítorí pé ìyapa sí imam ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó hàn yàtọ̀ sí tá à ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ní ìsìtọ́ bá rò kù ìmáàmù rẹ òun ṣẹ̀ṣẹ̀ ń tún un ṣe pé ní rò kù وقل سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي tani mọ̀ tani mọ̀ ọkọ gbàwájú ìmáàmù lọ kí ló kàn pẹ̀lú sìmẹsìmẹtì ìmáàmù sí o rò pé yé wa kò sẹ́ni tí máa mú yàn fúnra àwọn eléyìí àwọn kẹtẹ́ ń ṣe jẹjẹjẹjẹ kò sẹ́ni tí ó sọ pé dúró de lè máàmù tó ọgbọ́n ti sọ tẹ́lẹ̀ tó fi dúró de ọgbọ́n kà ti sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tó lẹ sọ ábí sọ pé tó bá bẹ̀rẹ̀ sọlẹ́t ó máa ń dákẹ́ kìí ṣe rákà kejì o kìí ṣe rákà kẹta kìí ṣe kẹrin rákà alákọ̀ọ́kọ́ lásán à ń wá àyè tá a lè fi fáti àtiwá sí ni sábà tó wọn sọ pé tó bá ké sórí àtàn gbogbo rákà kó tó di kórùkù àwọn rákà tá à ń ti ń ka kí ó sókè kó tó di kórùkù mọ́ fúra pé máa ń dákẹ́ àjẹpẹ́ àwọn ìmáàmù tiwa náà wọ́n á lo súnà ẹ̀ fáwọn náà wọ́n ra dákẹ́ díẹ̀ kí kọ́ máa sọ fún lè máa ń pé dídákẹ́ díẹ̀ ń dákẹ́ kò tó wa mo rò pé yé wa ìwọ náà sáré ìwọ náà ń dúra rẹ ò ń dùsọ láti rẹ ní. eléyìí jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam. èèyàn ti ń tẹ̀lé súnà wọ́n á pè yàn lágboolé yàn kó wá jọba kí lọ́kàn pẹ̀lú ọba ṣé ọmọ ọba lónìí ká lọ́ọ́ rọ máa ṣàlàyé nǹkan ká gbọ́n ìwọ wa lọ jọba fa. Uh, <laughs> eh, if eradicated sọ́jọba ó ní pé píríncípù tó tẹ̀lé tí wọ́n fi jọba nù ó rúgbọ́ ayé <laughs> ó ti kọ́kọ́ rí parẹ́ kó tó jọba tọ́ba rí parẹ́ kó tó dọ̀rọ̀ àgbẹ̀ yẹ ìwọ ọlọ́yẹ kọ́ ọ̀dọ̀ba àmọ́ wọn náà ti rúgbó àyíká orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú ọ̀rọ̀ adìtẹ̀ ọlọ́fẹ́ pa pákínni rẹ̀ ó tó bẹ̀ ọjà bó ti ṣe jẹ́jà ọmọ pé ẹbọ kì í gbèjà ara rẹ̀ àwọn ẹni tí ń ṣẹbọ ní máa gbèjà ẹbọ gbàdí táwọn tọ́ba kan bá jẹ́ nìsí àkọ́kọ́ ò tó bẹ̀ tọ́jọba ó ṣe gbogbo orò gbogbo ẹbọ náà ó wá jọba tán lọ wá ṣẹ̀ṣẹ̀ má lóró ọjọ́ bá tọ́nà ẹsẹ̀ mọ́lẹ́bọ lọ́wọ́ aṣọ pé ọ̀fẹ́ parí à mẹ́wàá rẹ̀ ò tó bẹ̀ torí pé wọ́n sọ fún ọ pé ìwé ṣe sọ kó tó jọba ìgbé tí wọ́n sí ni torí di eléyìí báyìí ó lè máa gbìyànjú o kó ọ parẹ́ ó ṣe kínní o so àwọn náà sọ pé àwọn alálàálẹ̀ yìí ò ní gbà so àwọn kúrò ń bẹ́tì oṣù àwọn kò ní jẹ́ àbí òye wa so oṣù àwọn kí èso ni ò ní gbà àwọn ẹni tí ń bọ́ àwọn ẹni ò ní gbà àwọn ẹni ọmọ àṣàṣì ọtí ọ̀fẹ́ pọ̀ torí pé o ti fẹ́ ṣe tẹ́nìkan ò rí lò wọ́n wá sọ pé dandan yẹ kójú rẹ rí ojú tẹ́nìkan ò rí lò dàbí ìlú kanu wọ́n lẹ́nìkan jọba so wọ́n sọ pé òun tó òun ara sọ́ọ̀sì lòun so kàkà kí wọ́n máa sọ̀rọ̀ kí wọ́n máa tẹ́bọ̀ kí wọ́n máa sòsà kùrùsẹ́ẹ̀dì wọ́n máa ṣe ọba fẹ́ crusadiláìsì ọ̀rọ̀ ọba nílùú wọn àfà táwọn baba ló ta dáná sí ndì so lọ́wọ́ àti pé gbogbo nǹkan rẹ̀ bí àrélu bí àjálù bí àgbákò gbogbo ẹ̀sán ń rọ́ọ̀lù ra wọn fún ọ̀padà tó jó iná líle horo rẹ̀ padà lọ́padà yágbẹ́yìn ẹlẹ́yìn jẹ́ àbòsí kí ni wọ́n wá dédìí ọba tẹ́lẹ̀ ní kí ni wọ́n fẹ́ fi tẹ́ àdúgbò jẹ́ lè máàmù torí ẹ̀ ní Islam ò ṣe kọ̀ọ̀kan tọ́rọ àti jẹ́ lè máàmù. Amani ẹ má jẹ lè má mú ẹsẹ lè má mú torí tó o bá tún jẹ ọ sọ pé wọn ti ké kíní kan bọ ní kíní kan lọ́wọ́ ó pa bẹ́ẹ̀ ní tí ó bọ torí pé kú ní gbẹ̀wù lọ́rùn ewúrẹ́ ìgbà tí yóò sì ṣe ewúrẹ́ tó ọjọ́ bó ti ṣe jọjà rẹ ọba kí. wàhálà ikú sọlá.

so nítorí pé eléyìí agbára rẹ ọ̀ká kankan láhàúlà wàlá quwwata illa billahi lẹ́bù lọ́wà tó náà láàmú wà títí láéláé ọ̀tún ìsìn ọ̀hàn dáadáa so ẹni tó ń gàrí tó a sọ pé òun rí pé bàbá òun igbó ni wọ́n ń tà kò sì lè dá dúró sẹ́mi pé ó rí ìrìn àkọjá àbítọ́ ẹ kó ríran mọ́ so nítorí ti lè kọ́ ẹ kó tí ì ríran rí dàn tó bá di pé ọwọ́ rẹ tẹ̀kù dà wọ́n lè dá dúró fún tó wá fi hàn ní nǹkan tó ń ṣe yí ọ̀dà tọ́lọ̀ máa tún á ràn ọ́ lọ́wọ́ wọn náà bá ti rówó débi kó o lè dá owó rẹ̀ padà fún wa ti rẹ́dì. tọ́lọ̀ ń sọ báyìí mi tó jẹ́ pé mo sponsor ẹ mo èlò rẹ̀ sponsor èlò rẹ̀ fi sponsor ẹ má bínú ẹ̀yìn bá yáwó lẹ́yìn ogún ọdún èèyàn lè san padà ẹ ṣeun owó yín nù ọ̀tàn àbí ọ̀tàn ọ̀tàn ọjà ìbòsí náà kò sínú kó ọjọ́ mùnàfíkì náà àlékún sọ̀rọ̀. tí wàá jọ wípé ìmáàmù ṣe ìgbé kan ṣe ní ṣe pẹ̀lú ọ̀gbìn àdúrà bọ̀ ìmọ̀ báwọn pẹ̀lẹ́ sọ láàrin nígbà tí ìmáàmù ṣe ní ìgbé kan ọ̀rọ̀ ti wà ní ilé ìpínlẹ̀ tó tó ìmọ̀ láàrin ìgbà tí ìmáàmù wa ṣe fún ó fẹ́ pé mo pé ìṣe ìmọ̀lá ọ̀gbìn àdúrà ẹni tí kò bá wọn pẹ̀lẹ́ yẹn báwo ṣe máa ṣe bákan náà ẹgbẹ́ yẹn pé òun pọ̀ ó jọ ìwọ̀n níbẹ̀ nígbà tí máa ń ṣe èdè ìgbàsọ́bàdé ṣe. fọkàn àbí ọkàn nǹkan tó máa wò ni pé nígbà tí lè máa ń bá ṣàṣìṣe bóyá yóò forí kanlẹ̀ ká tó sálámà àbí yóò forí kanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti sálámà ntẹ́yìn ọmọ sàkíyèsí ni ṣé mo bá tóra káàkan àbí ń bá tóra káàkan lẹ́yìn lè má mọ̀ tẹ́ bá ti bá tóra káàkan ntó ṣe ti ṣe yín àmọ́ tí àgbà ti bá tó rákà kan ìjọba rí oṣù kọkàn yìí òfin tó dé nu ẹni tó bá tó rákà kan tó bá jẹ́ pé kọ̀bùlí ní bá ń ṣe ó ń forí kalẹ̀ kó tó sálámà yín náà tẹ̀lé tó bá jẹ́ pé bàdí ni ẹ dúró dìgbà tẹ́yìn bá parí sọ láti yín ẹ̀yin náà forí kalẹ̀ àmọ́ tí mi ọ̀bá bá tó rákà kan ọ̀bá jẹ́ kọ̀bùlí ní mi níwò wọn o máa jókòó mi títí òfin ìbá jẹ́ pé bàdí ni tí mo bá sálámà kọ̀ọ̀kan mi ìní forí kankan kan lẹ̀ lẹ́yìn tí sálámà tèmi píríncípù rẹ̀ ni pé tí mo bá tó rákà kan tí mo bá bá tó rákà kan ètò ṣe ti sèmi náà tí mo bá bá tó rákà ó nìkan ṣe kò sèmi náà. ó lè ṣe mọ̀ lára pọ́ọ̀sì rẹ̀ kúkú. tẹlifóònù nọ́mbà nǹkankan kò sí náà ṣé fọ́tò tó láti fi hàn yẹn kó yẹn ti kú ṣé fọ́tò yẹn ó tó láti mú yẹn mà kó ti kú fọ́tò tẹ bá rí ní tẹ ẹ tẹ bá ti rí fọ́tò ẹnìkan ní ìsìn àhán tó sọnù tọ akọni pé gbogbo tí yẹn bá rí tí yẹn bá fi lè he ẹ gbọ́dọ̀ he àfi pẹ̀lú àníyàn pé ẹwà ẹni tó ní ẹ bá sọnù ẹ má he pẹ̀lú ẹ̀mí pé ó di tèmi torí gbogbo ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ owó yẹn pọ̀ àbọ̀ kéré ìdájọ́ ń jàǹbá ní ọkọ̀ọ̀kọ̀ sẹ́ lórí ẹ̀. tẹ́lá ti mú nǹkan yẹn ẹ máa fi wẹ́rọ̀ láyé wa lónìí báyìí ọ̀nà tí a fi wẹ́lọ̀ ọ̀pọ̀ eléyìí tó rọrùn jù náà ní kéńté yẹn rí he láàrin oríta tí a ń bá jáde ń bí sóríta títì ńlá ibẹ̀ láti rí nǹkan yẹn he nọ́mbà wa ike àìmọ̀ sọ nù láàrin oríta báyìí sí kó pe nọ́mbà yìí ó sì pè àwọn èèyàn pè rẹ́gẹ́dẹ́ torí táwọn èèyàn sọnù pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn máa rò pé ibẹ̀ náà ló ti sọnù ọ̀pọ̀lọpọ̀ ní pè pẹ̀lú ẹ̀mí jàǹbá yìí o pẹ̀lú ẹ̀mí pò ń gba nǹkan ní nǹkan o ẹlòmíì ó ta ìfẹ́ mọ̀ pé àwọn èèyàn oríṣiríṣi ni wọn nǹkan sọnù ní ti ń pè sọ nǹkan kan yóò kílẹ̀ ń rí rẹ lárí kíni sọ̀rọ̀ títí tọ́lọ̀ wọn fi sétẹ́sì rẹ ní tóní. tẹ́bí àyà lórí bẹ́ẹ̀ ṣe ọdún kan tọ́lọ̀ wọn kọ́ pé kárẹ́ ní tóní òfin ẹ̀sìn Islam sọ pé òdì tìyẹn. tẹ́bí àyà wádìí tẹ́ padà wá mọ̀ pé ẹni tó ní owó yìí tó lọ́ọ́ nǹkan àmì lára àpamọ́wọ́ ibi tó fowó sí wọ́n á fi hàn yín kó ti kú òsì tàbí ṣùgbọ́n tẹ̀yẹ̀ bá kú kò kú tẹ̀ nítorí pé ó fa àwọn èèyàn lẹ̀ náà ni àwọn ló fi ilẹ̀ náà láṣojú rẹ̀ ẹ̀yìn òrí pé tẹ́ni tó kú bá jẹ owó tó jẹ gbèsè wọ́n yẹ sọ pé gbèsè ti wọ́ mi nìyẹn níṣẹ́ ni wọ́n lọ bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn ni wọ́n máa bá a sanwó eléyìí tó jẹ lómi yẹn wọ́n lọ bá dá alábàá pé àwọn ọ̀jẹ̀ owó kankan ẹni wàá sọ fún wọn pé báwo wá ni tó bá kó owó tiẹ̀ ní bá ń bẹ lọ́dọ̀ èèyàn tó bá mú wa sẹ́kù wọn lọ sọ fún un sàárè ẹ̀yìn òkúkú ní sọ bẹ́ẹ̀ òfin ṣẹ̀rí àti sọ pé alghulmu alghulmu ẹni tó yẹ pé tó bá jẹ́ pé èrè ni ọjà sí òní ọdí èrè rẹ̀ òun náà ní òfòrí fà tó bá jẹ́ pófò ní ọjà sí tòkẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ lérè iná lẹ́tara gbà níyà tó bá pé yà ní ọjà sí torí di eléyìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó kù lẹ́lọ́ fún kọ́kẹ́yìn ó ń kẹfẹ́rí ṣe ń pín ogún tó ṣe ẹni tí ó jẹ lẹ́lọ́ fún kílọ̀kàn kílọ̀kàn wọ torí pé àwọn ẹni tó jẹ tiẹ̀ náà lọ́lọ́ fún bàbá yín o àbí ìyá yín o ó dàbí ìgbà tó ń lo ní pọ́ọ̀sì àti rí i láti bàbá àti fi ń wẹ́ lọ àrí kó tó wá di pé àmọ́ fi tẹ̀ wà ní ìsìn bàbá àjẹwọ̀n bàbá àmọ́ jẹ́ àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àmọ́ sọ pé tó bá pé owó torí owó kékeré ni irú ètò ṣe pé ẹ̀mí kì í tẹ̀lé irú ẹ̀ tẹ́ ẹ bá rí kò ní mú yín lójú wọ́n ní tí wọ́n bá ti rírò ẹ̀ ó lè nà tápé ní ìsìn láwùjọ àbí ten títí dórí bíi wàzó ó lè nà àmọ́ mọ̀ pé gbèsè ń bẹ lọ́rùn ah wàzó mi wàzó mi wọ́n ti fi ràkàrà yẹ kọ́ ẹ bá kòkó mú mi kò fẹ́ ṣẹ́rí ọ̀sán pé o ti jẹ́ gbé ọ̀jẹ́ gbé tó ṣùgbọ́n tẹ́ tó ní tó bá ti fojú hàn wà á sanwó rẹ̀ padà fún náà. aleykum salaam. àgbà olóòwò ni kí a bọ nípa pínpín àsìkò ọkùnrin tó ní ọkọ ìyàwó méjì mẹ́ta mẹ́rin ṣé twenty four hours in the day ni irú ẹni yóò wà fún obìnrin kọ̀ọ̀kan ní ọba ẹ̀fọn òfin àbí alẹ́. òfin ọlọ́run náà nìyẹn. òfin ọlọ́run náà nìyẹn wọn lọ́ọ́ máa pín lọ́jọ́ kọ̀ọ̀kan kí ló ń pè lọ́jọ́ ọ̀sán láìsóoru òru láìsọ̀sán àbóoru àtọ̀tán alùpùpù fọlọ́ naam wàhálẹ́kùn sọ̀rọ̀ àbí ẹ̀gbọ́n fáìlì kọ́ àlàyé à tuntun wà ń ni pé níṣìí wọ́n wà ń lé ìyàwó a expect kọ́ ọmọ jókòó kalẹ̀ náà but ìgbà tó tó tó tilẹ̀ ti máa ọ̀ ilé rẹ̀ ló ti ilé rẹ̀ ló ti wẹ̀ ilé rẹ̀ lásán tó wọ̀ ló ti mú ilé rẹ̀ ló ti jẹun ló ti gba abisẹ́ rẹ̀ lọ so tó bá tún darí dé kọ̀ bá àjọsàn ilé rẹ̀ náà ló tún lọ kìí ṣe yóò bá lẹ́vù tó ní àwọn méjì mẹ́ta tó lọ gan sí pálọ̀ kan tó kó àwọn dàálẹ̀ bíi ọmọ skul ìwọ̀n tó bá nídìí rẹ̀ ó firi kọ́ wa bọ̀ ẹ gbọ́rọ̀ ọmọ tó kọrùn bọ́ ni hmm, eré ló ń pè so torí de eléyìí ọba àmọ́ kórìíra rẹ̀ ọlọ́bẹ̀ túláàsì ọwọ́ àmbẹ̀hùn sílẹ̀ bá tún sú ibẹ̀ náà ló tún máa wà ọlọ́run ṣàánú rẹ̀ so àmọ́ tó bá ti ní asù tó bá parí sọ láti lọ asù tó bá wọlé ṣẹ̀rí àfọ̀n láǹfààní àti lọ báyàwó kọ̀ọ̀kan kọ́ wà pẹ̀lú wọn fún ṣẹ́jú díẹ̀ kọ́ ọmọ tí ń ṣe wọn kọ́ ọmọ táwọn náà ń ṣe nítorí bá ń fẹ́ nítorí wọn náà bá ń fẹ́ Aisha radiyallahu anha wọn nígbà tí anabi sallallahu alaihi wasallam kò bá jẹ́ pé lèmi lọ́wọ́ à tọ́ba wá lẹ́yìn asùrì gẹ́gẹ́ bí ṣe máa pààrà gbogbo ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀ lẹ́yìn asùrì gbogbo eré ni máa bá mi ṣe yàtọ̀ sí pé kì í bá mi lùpọ̀ nítorí káwọn náà máa fi rora ọmọ náà èèyàn làwọn obìnrin àwọn náà lẹ́tọ̀ọ́ tiwọn ọkàn síìzì obìnrin kálé ó níyàwó mẹ́rin so ìyàwó kẹtọ̀ wà lọ́dọ̀ rẹ̀ lónìí owó ọ̀dọ̀ tún expect láti kó wọn tún rí ọmọ di lẹ́yìn ìjọ mélòó ó di lẹ́yìn ọjọ́ mẹ́ta sẹ́yìn náà ẹ lè gbàgbé yáà ni ọlọ́run bọ̀ fábòsì torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam kọ́ alẹ́ kù tó bá ti níyàwó méjì mẹ́ta mẹ́rin tó bá ti di lẹ́yìn asù ìyàwó kọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ sí kẹ́ ẹ lọ́ba kẹ́ ẹ kí bá ń ṣe ní náà ń ṣe.

èèyàn gbọ́dọ̀ rí i pé òun pé ìwọ ọlọ́run torí tí ọba ti lè pé jókòó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ ṣe léyìí jẹ́ o ti ṣe jẹ́ mbẹ́ o tílẹ̀ bá ti wá sùn ọ àgbọ́dọ̀ tún lọ bá obìnrin kankan sọ̀rọ̀ mọ́ afọ obìnrin tó wà nílé rẹ̀ so àwọn obìnrin ète tí wọ́n sì tún pọ̀ wọ́n fẹ́ lè wá ni kọ́ máa pariwo bàbá alágbájá bàbá alágbájá. lẹ́yìn ìṣáì ó sílé rẹ̀ kíní kan ní dapò dúró yìí o tí bá ń darúkọ ọmọ bó ṣe kó bó o lè ni yóò sáfẹ́ gbé ìwọ ni kò gbọ́n nítorí wà ń bẹ̀ tí bá ń gé ọ títí dọ̀la kò ní pọ́ yé ọlọ́sọ lọ so àwọn àti torí ayán ó state of emergency rárá o. tẹlẹ ìjẹbù tuntun jẹ mẹ náà àlẹ kùsùn. introduction ma ṣé pé ìyàwó tuntun. pé tuntun rè o kí lọ́kàn àmọ́ ìgbà kọ́lé kọ̀ọ̀kan fún wọn sí ní àyè jíjìn gbogbo wọn wà wọ́n jìnnà síra wọn àwọn fi wọn hanra wọn wọ́n tẹ̀sí pé wọn náà fẹ́ dáná wàhálà kalẹ̀ ó fi wọn hanra wọn tó wàhálà ara wàhálà tó kóra sínú ó gbé lẹ́yìn ètò ìyàwó tuntun mọ fẹ́ ni wọ́n wọn yálé ẹnu kélé nítorí pé aburú ń bẹnu kó ọmọ mọ̀ra wọn aburú ńlá ń bẹnu kó ọmọ mọ̀ra wọn nítorí tí wọn bá mọ̀ra wọn tí kú bá dé à ẹ lọ wọlú wàhálà tó ti ṣẹlẹ̀ ní agboolé àwọn ẹlòmíì nísìnyí tí wọn bá kú ìyàwó kan wò kó nìkan lọ fẹ́ so àwọn mẹ́ta sí wọn ta tó ti kọ́lé fún wọn so àwọn wá yọjú pé tọ̀ tó bá hàn án ńlá ẹ mọ̀ pé visa fún àwọn obìnrin sọkọ bá ti kú tá a sọ sọ máa ná ńlá wọn gba visa nù láti sọpọ tẹlẹ sọ máa ná ńlá wọn ń bọ pọ́ǹtì ọjẹ́ ẹ̀hẹ́n wọn á níyàwó lónà ń jò wọ́n fi ọ. so tí ìwọ ọba mú wọn mọ́ra wàhálà wọn ṣẹlẹ̀ lẹ́yìn ikú rẹ̀ tó bá ń ma lórí tàwọn obìnrin ọ̀sán àwọn máa ń kọ́ ṣé kí wọ́n rọ máa nù ní torí délé ẹ̀sìn wọn hanra wọn torí ẹ̀ ló ṣe rẹ́ pé lábẹ́ òfin ọlọ́run àǹfààní ti ń bẹ káwọn ìyàwó yìí nǹkan wù àlójú kan náà wọ́n ilé náà lọ́kọ́ fún kálukú kí lè kálukú wà tòsí ara kó ọmọ ríra wọn ọ̀pọ̀ ju kí wọ́n wà ní mẹ́lì mẹ́ẹ̀ẹ́dógún ọmọ ṣe sọ̀fà mọ́rùwà ńdojúmọ́ jóni olóni ọwà lókè odò ọlọ́wà ń sálẹ̀ odò kàlàǹfọ́ọ̀bì so ìṣẹ̀lẹ̀ ẹ̀kọ́ wá tòsí ara wọn wọ́n máa ń bínú kan wọ́n ṣe kí wọ́n jọ fà yóò tóra wọn kálukú padà ṣe sùúrù náà nìyí. ẹ bá jẹ́ torí ọkùnrin kò ní gbà orúkọ yé àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn ọmọ yìí náà sì wọn wọ́n mara wọn lọ́mọ bàbá kan yàtọ̀ sí pé kóńkó ń bá ká tó bá kú àwọn ọmọ gan ò ní wọn. sòtá ńgbà tí wò ó rí wọn unite kó o tó kú tálẹ́ni náà tí ó sojú rẹ̀ àbí tí aleykum salaam kò sí ká ní pé ò sí ní ah, pẹ̀lú mi ò fẹ́ lè járe. aleykum salaam. Uh-huh. Naam. yẹn sì ṣe kọ́sùrù lórí ìrìn àjò sọ láti yẹn gangan bí asù ó ti pa dóhùrù àti asùrì pọ̀ láti jẹba ó sì ń bọ̀ wá sílẹ̀ yìí ẹ wá délẹ̀ yìí níbi aago mẹ́ta asìrì ò ti wá ní o ti ṣe asìrì o ti ṣe asìrì náà mo rò pé yé wa ọjà bó ti jẹ aleykum salaam àní ká ní pé kìí ṣe béèrè ká ní pé o ti dájú ètò ẹdájú láti máa dáhùn. kásìkò sọ láti bá ti tó àìtó ẹ pèpè fún ọ̀rọ̀ pé ìṣẹ́jú báyìí la máa sílẹ̀ nǹkan mìíràn àmọ́ ẹ gbọ́dọ̀ lọ́sọ̀ láti lára ní pípé sí ìgbà tásìkò rẹ̀ ti wọlé tó bá ti wọlé tẹ̀ wọlé torí ẹ̀ ó yẹ kí gbogbo ẹ̀ káwọn èèyàn yúnífọ̀mù rẹ̀ lọ́nà tó yẹ kí bẹ́yìn ṣe pépè ń bì ní gbogbo ìwọ ní ìlànà pépè tí gbogbo mùsùlùmí ọmọ pásítọ̀ ti wọlé ní sí ìfẹ́ inú náà ló máa ń fà á tó fi jẹ́ pé sẹ́yìn bá pè ní ten minutes later lẹ́lòmíì ó tó pè ẹlòmíì thirty minutes ni wọ́n tó pè ẹlòmíì yóò máa lọ bí one hour fẹ́ẹ́ fáwọn eléyìí làwọn fẹ́ aago kan ti jẹ́ àwọn bá bá wa aago méjì wọn máa ṣe é àbí àyílà àyílà náà wọn máa ṣe mo rò pé yé wa kìí ṣe sọlẹ àtó agbọhọrọ ọjà bó ṣe jẹ so ẹ̀yin lè ẹ lè fi ten minutes lẹ ẹ lè fi twenty lẹ pé bá ṣe fẹ́ fi àsìkò lẹ̀ fáwọn yẹn láti wá eléyàn ò sí wàhálà ń bẹ àmọ́ àsìkò sọ láti gángan lẹ́ẹ̀mọ̀ pé náà aleykum salaam. pé wọ́ọ́ wọ́n ò tí ì fẹ́ yàwó méjì ọ̀ à ń sọ mẹ́rin bọ́yá yọ kankan ò tí ì fẹ́ tẹ́lẹ̀ mi ò béèrè jẹ́ náà tẹ́rí àwọn as'ilatun iftiradiyya kò sí ìtumọ̀ fún kó máa dáhùn rẹ̀ nínú fiqh torí pé nǹkan tí ò ṣẹlẹ̀ ni ẹ̀ẹ́n sì ń bi pé tíra kan lẹ gbé kalẹ̀ lẹ ń kọ́ náà tó wá wá ìdí ọpọlọ yín àbí òye ẹ má máa béèrè béèrè tó kó ó dìnnà kó tó ṣẹ ṣé ìyàwó méjì náà kọ́ wá béèrè náà náà ń gbọ́ béèrè fúnra wọn kí lọ́kàn wọ̀ gbàdé ètò pé wọ́n dilẹ̀ náà aleykum salaam. rárá o obìnrin fi ọmọ lọ́kọ láéláé obìnrin yẹn fọmọ lọ́kọ ṣùgbọ́n àwọn obìnrin yẹn wọ́n lè fa ọmọ wọn nígbà tí ọba ti sọkùnrin nù ìdílé ọmọ ìdílé bàbá ọmọ wọ́n lè fa ọmọ wọn lé ẹnìkan lọ́wọ́ nínú àwọn ọkùnrin pé kó fi lọ́kọ ọkùnrin lè má jẹ́ ìdílé wọn but àwọn fà lé ẹnìkan lọ́wọ́ pé ẹ bá fi lọ́kọ náà aleykum salaam torí rẹ̀ ń tẹ́ mọ́ ẹ sọ pé ìyá àti bàbá rẹ̀ ti fà á lé lọ́wọ́ ìsọkúsọ ni o náfìlà ni ìyá rẹ̀ kò sí ní tá a fẹ́ fi ṣe nínú kó alọ́kọ̀ alọ́kọ̀ náà wọ́n bọ̀ tí bàbá rẹ̀ tún sọ pé ìyá rẹ̀ lọ́rọ́ wà ìsọkúsọ ni o ìyá kìnnì ẹ sọ̀rọ̀ sójà rẹ̀. kílọ̀kàn kílọ̀kàn àfi tó bá pàkọ́ lẹ̀ ó ní tí wọ́n bá kú ẹ pín ogún mi dọ́gbandọ́gba ọ̀rọ̀ ṣẹlẹ̀ àkọsí ṣẹlẹ̀ àkàmọ wọn ogún tó ń wò ń lọ dáràn wala taziru waziratun wizra ukhra ẹ̀yin náà wá ọ̀daràn lẹ́yìn náà nítorí pé ó dábàá ni ó tún wá fèpè kún èpè lòsùlùmẹ́nì kankan nítorí pé ká ṣe tí ń ọ̀tàkùtà ọlọ́run ọ̀tàkùtà nàbì ó lóun kú mùsùlùmí ó ti sàn kankan nípa abẹ́ ẹ̀sẹ̀ pín ogún al-aslu baqa'u ma kana ala ma kana òfin ọlọ́run ni pé wà tó ti jẹ́ pé mùsùlùmí ló kú ìsìláàmù náà láti pín ogún rẹ̀ àwọn ọmọ wa rán rí wọn kọ́ àdúrà àwọn àǹtí àǹtí kéde rú àwọn ọmọ kókòkò yìí wọn máa gba dọ́gùn tó lu ẹ̀ ń gbà ọlọ́run mọ ibùkátà ti ti ń bẹ́ ńlẹ̀ fáwọn kò sí tọ́kàn á pẹ̀lú rọ́bìṣì òfin ọlọ́run lélẹ́yìí wọ́n sá làwọn ò ní gbà wọ́n bá ti wíìnì àwọn yòókù tọ ẹni tó jẹ́ yí pé òun lọ́sàbẹ̀nu gan tí wọ́n fi takùtọ̀ lọ́yìn ẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ju ti gbogbo wọn lọ lẹ́bí tawalla kibarahu ẹni tó forí ru ọrù ẹsẹ̀ yẹn ẹsẹ̀ tí ó ju ti àwọn yòókù lọ àwọn yòókù ah, tó dáńsọ àtọ̀ọ̀lù fẹ́ǹtì ọba tó tẹ́lẹ̀ wọn kiri àwọn náà dára àmọ́ kù kí lọ́kàn kí lọ́kàn kó sí tọ́kàn làwọn nínú àdìsí àná nígbà tó ń sọ̀rọ̀ ìrìnàjò àmọ́jọ́ àti tó máa fọ́pọ̀ sí ọsàn bẹ̀rẹ̀ pé sáà nígbà tó ń rìn tí òun ọba tí ìyá àtàrí àmọ́jọ́ lọ lọ sọ̀rọ̀ àdúgbò rẹ̀ lára hmm. nígbà tí wọ́n sì bá wọlé òní ọ̀wá sí méjèèjì kan wọ́n wá ní tó bá fẹ́ sí ìrìnàjò ti jẹ̀dá yóò sì sọ̀rọ̀ àdúgbò ní wàá ṣe ọṣẹ ọṣẹ ok níta ẹ tó tíráàpù lọ báyà dúró ẹgbẹ ní ìsìn láti ògùn náà nígbà tó wá dúró àsìkò sọ láti tó ọwọ́ ti dáhùn tẹ̀lé. tilẹ̀ dẹ àbí ńlẹ̀ yìí. nígbà tó wá kó lẹ́sẹ̀ ó ti ojú ìsìn bó ti fi dáhùn tẹ̀lé mẹ́lú fúra lẹ́sẹ̀ ìgbà tí ó ti di ọdún tó ń kàn sí. ẹ kò sí kò sí wàhálà ń nítorí pé àdéhìí kan nù àwọn àdéhìí pọ̀ lẹ́yìn náà táwọn fòkàá tẹnu wọn papọ̀ lé lórí ó ní wípé tó o bá ti lè sọ láti kan sọ láti alákọ̀ọ́kọ́ lásìkò rẹ̀ tó sì wà lórí ìrìn àjò kò sí ní tó nípa mọ́tòsí jọmọ́ gbogbo àdéhùn náà wà ṣùgbọ́n táwọn fòkànhá ò sọ ní wípé tó o bá ti lè ṣe jọmọ́ àti o bá ti lè ṣe kọ́sùrù sọ láti kan tó sì wà lórí ìrìn àjò ó tún lè ṣe jọmọ́ jẹ́dìrì kẹsẹ́yìr amúlẹ́mìyẹ jẹ́dàbí kẹsẹ́yìr bẹ́ẹ̀ kan náà òórùn ti yẹ̀tàrí kó tó di kó ṣe sọ̀látò bọ̀hùr orí ìrìn àjò náà lọ wà ó tún ṣe sọ̀látò làásù. bákan náà tó bá fi lè mú ọ tó bá fi lè ṣe mọ́gìrì wà á tún ṣe ìṣáì pẹ̀lú ẹ̀ fẹ́lẹ́ yìí nu ó ti ṣe jẹ́ ni. aleykum salaam. ọmọkùnrin náà ní ẹ dá nǹkan lẹ ẹ dá nǹkan lẹ ẹ àwọn olè yáwó tọba ti sẹlẹ ń bẹ tọba ti sẹlẹ ń bẹ àmọ́ Islam ọgbà kẹ yá owó lọ́nà tó fi jẹ́ pé yóò rìsíkì láìfù yín yóò sì rìsíkì bísínẹ́sì yín lápèjúwe nísìnyí mo lè dá bísínẹ́sì lẹ̀ jẹ́ pé mo ní chance láti lè ya five hundred thousand naira mo tún wá ní chance láti lè ya fifty million naira yòó lẹ́kìn ya naam ẹ ẹ dáhùn five hundred lọ́yẹ̀ kọ́ ya tó ju ẹlòmíì ti jìn yọ̀ọ́ lọ́wọ́ gẹ́ fifty million ah fifty million lọ́yẹ̀kìn ya wàá risk life àti business yẹn ẹ̀ ń torí rẹ bá pé o ò ní lọ fún fifty million five hundred thousand lọ́ọ̀lọ́ fún torí kú ń bẹ ìwọ ọmọ tó lè ṣẹlẹ̀ jàǹbá sì ń bẹ ọmọ tó lè ṣẹlẹ̀ sí fifty million yẹn tó bá gbé fifty million mọ́ ọ lọ́wọ́ tó dàbí kí wọ́n gbé five hundred thousand mọ́ ọ lọ́wọ́ tí business bá dàrú lórí fifty million tó dàbí kó dàrú lórí five hundred thousand tó ń torí ẹ̀ ká má jẹ́ pé ojú kòkòrò ti fọ́ ayé wa débi ipá lọ tọrùn bọ wàhálà tí èsì tiwa a tún wá dá alẹ́ fẹ́ lómi yóò jẹ́ pé bàbá àti ìyá wa àwọn ọmọ àti mọ̀lẹ́bí wa wọ́n mọ̀ wá sanwó ọjà táwọn ọ̀rà so èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tójú kòkòrò ń dà láàmú kọ́ jẹ gbèsè níwọ̀nba ó dájú kọ́ jẹ gbèsè púpọ̀ lọ tí ó wá di pé wọ́n lé ọ̀ka tẹ̀lé ìjẹ́bù tó ṣe jẹ́ ẹ má sì gbogbo ní tẹ̀yìn bá fẹ́ ṣe láyé even that five hundred thousand tó bá rọ èèyàn lọ́rùn láti má yà rárá ń ló pè yàn nítorí pé owó yíyá owó yíyá owó yíyá tẹ rí yẹn òun ló máa ń sábà ló máa ń sábà ń fa àkóbá ńlá fún gbogbo ẹni tó bá tọrùn bọ sọ nítorí pé àti gbà ẹ rí i pé í máa mú ìyẹpẹrẹ ara ẹni dání tá a bá gbà tán àìlè gbórí sókè níwájú ẹni tá a bá yáwó lọ́dọ̀ rẹ̀ so àti wá san tó bá tún lọ lọ ọmọ mú àbùkùdá ni sókè àlà fẹ́ fi gbèsè sí ẹ̀yin rò pé nǹkan kan wà tẹ́ fẹ́ fi gbèsè sí láyé a'udhu billahi minash shaitani rajim kó sílámà tọkàn rẹ bá balẹ̀ sí gbèsè tó bá ti lè kú pẹ̀lú owó olówó lọ́rùn òní nísìmí nù sàárì rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ hadith ilé ìdí imaamu Tirmidhi tó gbé jáde tó fẹsẹ̀ rìn lẹ̀. نفس المؤمن مرهونة بدينه حتى يقضى عنه أمي مؤمني والصورة ترى بسيرة كون الناس نودي وتماتوا باسا تعالوا ما توفي ثم باسا بسيرة eléyìí dẹ́gbẹ́ tó ṣe jẹ́ wáàzì kí wọn fẹ́ gbọ́ ní mọ́ṣáláṣí ẹ bá ń ṣe ń bi tí ọ̀jọ́ mọ́ṣáláṣí kò ní ìdíkọ́ gbé jánábà ọ̀ ní mọ́ṣáláṣí àti gbẹ́ǹdì ẹjọ́ bó ti ṣe jẹ́ náà gbogbo nǹkan yẹn wọn lè fi tàn wá jẹ not until tó bá wọn ní mọ́ṣáláṣí ẹ fún kẹ́ẹ̀tì kọ́ lọ gbọ́ mo rò pé yẹ yín bó ti jẹ́ náà nípa. Uh-huh ọlọ́mọdé fámìlì tani fámìlì ọ̀daràn ọ sọ pé tí wọ́n bá pín kì í ṣe àgírí tí wọ́n bá pín ní lánàá tó takotọ́ lọ́hùn séèyàn náà ṣe ń bẹnu ọmọ òkú séèyàn ọgbà àmọ́ àgírí kí ni àtàlà àgírí tí ò nítumọ̀ wọ́n pín ní ìlànà tó takotọ́ lọ́hùn èèyàn náà ṣe ń bẹnu ẹni tó lẹ́tọ̀ọ́ sógún yìí sọ yẹ kéèyàn ọgbà kọ́tọ́ kéèyàn ọgbà ló kogún lórí pé tí wọn náà bá finú fẹ́ dọ́gba ló kọ́ ogún ni wọn náà ti fẹ́ lọ torí wọn náà ti yọnu sí òfin ti ṣètò kì lọ afa hukma al-jahiliyyati yabghun yẹ man ahsana wọn Allahi hukman mi qawmin wọn na'am. Alaikum lè kò yóò sọ́ọ̀tì àrùtẹ́ ìṣèjú kẹ́ ìṣàdúrà fáwọn ti ń bẹ nínú sàárè lọ. السلام عليكم أهل الديار من المسلمين والمؤمنين أنتم سلفنا ونحن إن شاء الله بكم للاحقون رحم الله المستقدمين منا والمستأخرين نسأل الله لنا ولكم العافية so kò sófin tó sọ kíkẹ bọ́ bàtà alẹ̀ torí pé fẹ́ wọlé tẹ́ ṣùgbọ́n òfin tó lọ gbọdọ̀ pẹ́ sàárè mọ́lẹ̀ pẹ̀lú bàtà ọwà gbọ́lọ́wọ́ sọ̀rọ̀ àná. Alaikum salaam. téèyàn bá rántí kò yé mi. káyé èèyàn máa já téèyàn bá ti rántí kú kò nídìí àdúrà máa ronú kú nga máa wò kó wọn ti dì ọ́ kalẹ̀ báyìí wọ́n ti gbé ọ tó wọ́n ń gbé ọ lọ wọ́n ń pẹ́ ẹmu dáadáa kórí ọmọ ìjà bọ́ pèsè ọmọ ìjà yóò bá ti tó láti bẹ̀rù pé à ìmọ̀ kú jọ àdúrà bá o ikú gan ti tó wọ́n àyè àdúrà bá o nàá. Aleykum salaam. jẹ́ parent of every month àti semester ó máa ń ṣe owó yẹn náà kò wá sí ń gba ń ta ṣètìlé fi jó kájẹ́kẹ́ lómi náà gbọ́ kò gbọ́dọ̀ gbá wọ́n dà àwọn nù. على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان tí wọ́n bá dúró ti òdodo ọlọ́run tún mú olódodo mi yọjú olódodo mi náà tún yọjú ní dìpátímẹ́ǹtì yẹn ẹ fi lè parí náà maaleykum salaam. bí máa ti kẹ́ ẹ̀. ṣé ti wà láyé ọ madam. ṣé ilé ìbùkún sọ̀rọ̀ kọ̀ fún àwọn obìnrin lè mọ̀ pé yìí nígbà tí ó ti jẹ́ bẹ́ẹ̀ ni tó bá dájú èsì wọn ní wọn pé tó bá fẹ́ obìnrin tó bá pẹ́ jù lọ́dún méjì yọ kọ̀ wọn lẹ̀ náà kìí sì ṣe ṣíyà náà ọkàn wù bẹ́ẹ̀ náà níjọ́ tí máa ń sìn fẹ́yàwó yẹn kò ní tìpọ́ ọdún méjì lóṣù ah ẹlẹ́nu ah, lágbára ẹni tá a bá ti mà ti ń ṣe bẹ́ẹ̀ kó tó di pa abdulkasi ọkọ rẹ̀ fáwọn yẹn ṣé èsè bíi títẹ́lẹ̀ náà ló ṣe léyìí abilé rẹ̀ bíi títẹ́lẹ̀ báwo tó ọkọ̀ ọ̀lẹ̀ lẹ́yìn ọdún méjì ó ní rárá o ìní ṣe bẹ́ẹ̀ mọ̀ kò sí wa tó bá tún wá ṣe bẹ́ẹ̀ ẹ wá gbó ọkọ rẹ̀ sínú ìwé ìròyìn ẹ jẹ́ BBC ọmọ eléyìí o ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra o abatobìnrin jẹ́ lélẹ́yìí o irú jàǹbá tí bàbá rẹ̀ ò fi ṣe yá rẹ̀ ní máa fi ta àwọn ọmọ ọlọ́mọ o kò sí ní tó burú mbẹ torí pé òun náà ń tẹ bàjẹ́ kò sì gbé pamọ́ tó ọ tọ́ lábẹ́ òfin ọlọ́nkẹ́ gbé e ta náà aleykum salaam. láéláé ọ̀gbọ́dọ̀ ya ọgbọ́dọ̀ ya ó ń sọ pé màá fún ẹ lélẹ wọn náà stamp ẹ náà sàlẹ kún sí. ọ̀ràn yẹn àfi táwọn bá jẹ́ pé wọ́n ń gbára gbóná àbá àwọn náà ti lọ́ọ̀nù tí ọlọ́run bá sọ wípé fawalli wajhaka shatra al-masjid al-haram wa haythu ma kuntum fawallu wujuhakum shatr kọjú rẹ sí ìhà mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ gbogbo ibikíbi táyì náà bá wà ẹ̀ kọjú sí bó ṣe bá nàbì lọ́ba àwọn náà wò kìí ṣe pé wọ́n á sọ pé tí lè máa bá ti kọjú sí o kò burú náà ìwà mọ́sálásí máa sọ pé sọ láti ìmáàmù ti kò sí wàhálà náà alaikum salaam. bọ́ọ̀lù ń ṣe máa báyà tí wọ́n fi ń tọ kò sí wọ́n ti ń bẹ̀ báyà owó tí wọ́n fi tọ kò sí wà ń dání ló ń bẹ̀ ìyẹn pé tí mo gbà lérò ni pé ẹ mọ̀kàn máa fẹ̀sùn kàn wọ́n yẹn ẹ wádìí torí kọ́ náà wọ́n bọ̀ fẹ́ kákan máa dábàá. يا أيها الذين آمنوا اجتنبوا ẹlòmíì láṣẹk iṣẹ́ ọ̀daràn lẹ́yìn rí pẹ́ǹsì ṣùgbọ́n náà máa burú sí bẹ́ẹ̀nu kóun kóun fowó burúkú tọmọ tẹ́gbẹ́ wo halal ní fi ń tọmọ sẹ́yìn ọ̀kan lè kàn máa dájọ́ ṣáájú kẹ́ tó gbọ́ lẹ́nu ẹni tí ẹ fẹ́ máa ṣèbéèrè ọ̀rọ̀ rẹ̀ tó bá dájú lódodo ipò wo haram náà bá fi tọmọ yóò kó bọ́ ọmọ yóò kó bọ́ ọmọ nínú pé ọ̀kan nínú sábàbí mẹ́rin tí èjì ká du ọgbà ni nítorí pé wọ́n sọ pé wa mat'amuhu haram wa mashrabuhu haram wa malbasuhu haram wa ghudhiya bil haram ọ̀kan nínú mẹ́rin ni wọ́n sọ pé haram ni wọ́n fi tọ̀ táwọn nǹkan mẹ́ta ìbá tún kùn yóò ṣe sábàbí ká du àrẹ ọmọ màgbà pẹ̀lẹ́ ìdòwòsójú àmọ́ ẹ má máa fẹ̀sùn kàn àwọn yẹn kẹ́ tó wáṣí. rẹ̀ wa wá àkọ́kọ́ ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá kò fi sírò ẹnìkan sẹ́nìkan lọ́wọ́ ọlọ́run ni ó ṣe sírò àmẹ́mi fẹ́ mà dájú ọlọ́run nípa nǹkan kan ẹ jẹ́ nípọ̀kọ́ mà dájú náà pé ẹni tí mo fẹ́ ṣe béèrè nípa ọ̀rọ̀ rẹ̀ ó dájú pé n ti ń ṣe náà nù so ìgbà náà ni màá máa béèrè náà òun náà ló padà fẹ́ obìnrin náà pé òun náà ló padà tọ́jú ọmọ ẹ̀ sọ́mọ ẹ̀ ti dàgbà ìjọ wá fẹ́ láti fi ọlọ́kùnrin bẹ́ẹ̀ fi ọmọ ẹ̀ tó bá jẹ́ ọmọbìnrin. kò lè fi lọ́kọ kò lè fi lọ́kọ ọmọ ọlọ́mọ ni ẹgbẹ́ bẹ́ẹ̀ wàlẹ́kùn sọ̀rọ̀. Roger yóò já sọlá tì yẹn yóò lọ sàlùwàlà torí kọ́ ló sọ pé fẹlẹ́ tẹ́jì dùn máa à tẹ́ ẹ̀ bá romi rárá alhamdulilayi wọ́n ti romi kó tó sálámà eléyìí tọkàn balẹ̀ sí ni pé ẹni tó bá yẹ kó ti fi tẹ̀yẹ́ mú un ṣe sọlá tó fi wá sálámà ẹ̀yìn tó sálámà ló romi eléyìí ò tún sọlá ti rẹ̀ sí ṣùgbọ́n ẹni tó sì wà lórí sọlá tàbí ẹni tó ti bẹ̀rẹ̀ tó mi fi dé yóò lọ sàlùwàlà yóò tún yóò ṣe sọlá ti rẹ̀ pẹ̀lú àlùwàlà náà. bóyá ní káàdì ẹ̀ ń ṣe wọ́n tó náà rí. ah ẹ máa pariwo tántánta ni o seven thousand eight thousand káàdì kéṣeré ẹ máa pariwo ẹni tó bá sọ káàdì nù tẹ̀bá ẹni tó bá sọ nǹkan kan nù wọ́n wá ọ̀dà káàdì kéṣe MTN kéṣe Glo kéṣe Airtel ẹni tó bá sọ káàdì nù ẹni ọmọ wa ń yànnà rẹ̀ wípé káàdì kọ́mpìnì báyìí ló ń sọ nù so báwo ni ó tó èlò ó tó kíni kọ́ ẹ̀ lè pé kọ́ máa pé nọ́mbà àbẹ́yìn lè ha rẹ̀ sórí ọjọ́ ìbùsùn jù náà alaikum salaam. ọ̀pọ̀ burú kọ́ má bàa tí kú kó tó di pé kó tó di pé màláìka kú dé so kò sí nǹkan tó burú mẹ́ tàbí ìsìnkú àwà fún kó káà náà lù pa so ẹ fún lábẹ́rẹ́ kó sùn bàbá tún jí yóò tún rántí kú náà ìjẹ́ bó ti jẹ́ náà aleykum salaam. ah allah ṣé ìgbà tí wọ́n fẹ́ ìgbà tí wọ́n fẹ́ ó ń bẹ lórí pé ń lọ sùkúl ṣé bàbá rẹ̀ láwọn ò lè san sùkúl rẹ̀ mọ́ni nàá so ìgbà táwọn sọ pé jọ parí sùkúl rẹ̀ kọ́ wá fẹ́ kí ni wọ́n sọ dáhùn náà ẹ dáhùn àbẹ́ ìfẹ́ ká máa ṣàbòsí ni síbí wọn náà lọ sọ pé náà ẹjẹ ká tètè ṣe àkúdù ní tàbá ti àkúdù kìnnìkan agbára ọlọ́mọ ata. so alhamdulilayi wọn ò béèrè wọn ò béèrè náà ní kò sí so bàbá ọmọ ò sọ pé ǹlẹ̀ sanwó sukùl ọmọ mi mọ́ ẹ̀yin ọkùnrin náà lẹ́ lọ sí gàràjì lẹ́yìn sọ pé ẹ́ a máa gbìyànjú a máa ṣe wọ́n tọ́ yẹ́rù tipátipá ló fi rówó skul tiẹ̀ sàn ó tún lọ kọrùn bọ wàhálà so ń tọ́ yẹ náà ni pé téèyàn bá ti lè kọrùn bọ pé màá máa sanwó skul rẹ̀ wọ́n náà lọ́ọ́ máa san ẹ̀yin náà wò ó a mu kọ́ fọmọ fún ọkùnrin tó máa sanwó skul rẹ̀ ẹ̀yin náà bá wa dáhùn ẹlòmíì ò ní fẹ́ dáhùn ní ìsìn torí pé ẹ ti ẹ ti ráhùn bàbá kan mú tẹ́lẹ̀ tòkọ́ máa jẹ́ pé àwọn náà gbọ́rú ọ̀rọ̀ yìí pé gbogbo owó tá a ti bọ́ ọ̀sán dá padà so torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọlọ́mọ ọ̀ sáré skul náà bàbá rẹ̀ ti sọ kó ju agbára ń lọ ẹ̀hìn wọn náà ní fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ ẹ sáfi fún mi ẹ sáfi fún mi tó wọ́n ti fún ẹ ọkọ̀ yẹ kó tún wá jẹ́ kí bàbá kan máa dààmú ma yẹ ọ yẹ kó sanwó skul rẹ ni because at the end of the day owó táwọn máa ń san yẹn wọ́n á fi create ọ̀pọ̀lọpọ̀ problems fún ọ lọ́jọ́ iwájú tí wò ní tó ọ yẹ kó jẹ́ pé ìwọ ló gbé ìwọ ló gbé kódà kó yẹ kó lè gbé níwájú bàbá mi tó bá kọ ní ń báyàwó rẹ̀ sanwó skul lọ títí láéláé ó di mùsùlùmí níwájú wọn ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n lẹ́yìn náà gbàtọ́ bá sọ pé ọmọ skul náà lọ́ọ́ bá gbogbo àwọn wàhálà rẹ̀ ó yẹ kó lè gbé fa òwe lárúbá sọ pé wa man yatlubil hasana lam yaghlul mahar ẹni tó bá yẹ pé arẹwà obìnrin lọ fẹ́ fẹ́ sọdáàkì rẹ̀ wọn lọ́dọ̀ rẹ̀ ara sọdáàkì rẹ̀ lówó so orúkọ gẹ̀ẹ́sì irú ẹni tó bá sanwó skul ẹ wọ́n ti pè ọdún mẹ́ta owó ti kúnlẹ̀ àbí òkúnlẹ̀ tó bá di lọ́la tó bá lóun fẹ́ ṣe kólọ̀ ok marhaba wàá sírò owó mọ́ra wọn ni mo rò pé yé wa ọdún mẹ́ta ni ká tó di pa ti san three hundred thousand plus fifteen tó sanjọ́ ó di three hundred and fifteen tó bá tó kó kó sèkú lọ sọmọ pé ọ wà owó kan náà kò sówó ó tún sanwó sẹ àgbégbé náà lẹsìn àti ìwọ ń kó lẹlẹ ọjọ́ bó ti ṣe jẹjẹrẹ tọ́tọ́ bá sì mọ̀ pàgbára rẹ̀ ọ̀bá ka àwọn obìnrin pọ̀ láyé yìí tẹ́ kí primary lásán làwọn kà orí ń bẹ́ẹ̀ ẹ̀ máa tẹ́ra ń jẹ nù torí pé ìwọ̀n ti kọrùn kankan rí kò dé kẹ́ gbọ́n ẹ̀hẹ́n àwọn sọ pé ọkà dìgírí ọkà kìíní kan tó bá dìgírí láìsí ọpọlọ ẹ̀ tó báyọ̀ <laughs> mọ primary náà bẹ́ẹ̀ lẹ̀ kéè torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ kórìíra tẹ́ pé bẹ́ẹ̀ lórí wà ẹ̀hìn ẹlòmíì yẹn jẹ́ pé secondary school ló kà orí ń bẹ́ńbẹ́ ẹlòmíì yẹn ń sí ìlú ní orí ń bẹ́ńbẹ́ ẹlòmíì pólì ni orí ń bẹ́ńbẹ́ dandan ni kó máa wá dìgírì ká ṣé dìgírì lọ́ọ́ fẹ́ fẹ́ ni àbí ìyàwó ni wọ́n fẹ́ ni. bẹ́ẹ̀ ni obìnrin tí wọ́n máa tanra rẹ̀ jẹ́ wọ́n sọ pé o ti gba dìgírì ìwọ tó fẹ́ fẹ́ o what is your qualification qualification lọ́ọ́ fẹ́ fẹ́ ni. ọkùnrin mi lọ skul lóòótọ́ àmọ́ failure ni torí ńgbà tó dé pólì sẹ́mísítà alákọ̀ọ́kọ́ wọn ti já kulẹ̀ kò tún padà síbẹ̀ mọ́ ọmọ dìgírì lọ́wọ́ arí ló wọ̀ ṣé sàtífíkẹ́tì rẹ lọ́yẹ̀ kọ́ máa béèrè àbí tó lè tọ́jú ilé èwo lọ́yẹ̀ kó béèrè á gbogbo àwọn ọ̀rọ̀ tóyìnbó kó wá fún àkójọ pọ̀lọpọ̀ olórí lọ́mọ obìnrin àmọ́ àwọn òfin tí ìbá ṣe kádàrà ṣé sáìzì mi ni wọ́n òun gẹ́gẹ́ bí bàtà wàlẹ́ obìnrin mi ojú ọmọ ẹtì láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ láì jẹ́ ká gbọ́dọ̀ fẹ́ ṣe torí kí eléyìí ọmọ sọpọ kọtọ ń o ti gba masters eléyìí o ti gba degree ìwọ ńkọ́ tó school start lọkọtọ xèè orí wà ń bẹ gbogbo ntí ìsara rẹ àwọn ọmọ disqualify àwọn èèyàn tẹbi ìwé ẹ̀rí ẹni tọ́lọ̀ bá ní kọjá sówó fún ni tẹbi ẹ̀yin náà rí ti ṣẹlẹ̀ láyé nìsí ọ̀pọ̀ ẹ̀mọ́ ẹ̀yẹn tó kàwé nìsí tí ò ríṣẹ́ èèyàn gba phd wọ́n ní kí wọ́n wá apply fún driving wàhálà oṣù lọ apply ní Dangote company phd holder ìwé ẹ̀rí nkíni tó dé la ní kọ́lọ́ọ̀dé kálukú rọ́pò alálùbáríkà kọ́lọ́ọ̀dé kálukú rí àwọn alálùbáríkà gbogbo ọmọ tanra rẹ jẹ pé dìgírì tí mo gbà ní sẹ́rù eré ìlọ́yọ̀ kọ́ fẹ́ mi ó ń ṣe ara rẹ ni o sẹ́rù ẹni tí ìyá ìlọ́yọ̀ kí wọ́n fẹ́ nu lẹ́yìn dìgírì tó gbà irọ́ lásán paali lásán tí wọ́n gbọ́ mi náà mọ̀ pé kìí ṣe ẹ́pọ̀tì òun ní dìgírì yẹn abẹ́yẹn ọmọ ni ṣẹbi náà dìrà alájọ wa tí wọ́n pe gbogbo ẹ̀rọ lásán náà wọ́n kàn fún wẹ́ẹ̀rì lásán ọjọ́ bó ti ṣe jẹ́ jáde. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.